أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يلي فلا آية لا وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين وبين السائين إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم آمين إدنا الصراط المستقيم آمين الحمد لله arúgbó fún ọlọ́run. alhamdulillah. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. ọba tó yẹ pé ìwé ẹjọ́ ètò ń dá fáwa ní ti àánú ní ti fọ́dílù rẹ̀ ti ráhámà rẹ̀ fún wa tí ì ṣe pé bóyá ń ta lẹ́tọ̀ọ́ sí èyí ta lẹ́tọ̀ọ́ sí kọ́ yìí ọkà fi àánú ẹ̀ máa ṣe yí fún wa ni. àdálẹ́sìn àdáníwà tó ì ti ń ṣe fún wa yìí. àwọn tó bá sànú ẹrú bí fọ́dúlì ẹ̀ ní wàràhámà rẹ̀ lè ṣe bẹ́ẹ̀. èyí tẹ́lú bá rí pé òtẹ́ lọ́rùn yẹn ọlọ́run tún ṣe dọ́gba ni lè tó máa bá òun náà ọlọ́run àbẹ̀wò èyí tí ń da tí ń wùwá tó ń ṣe fún wa yìí náà ni ó ṣe tí a fi pàdé rẹ o. amina. kó lànà ọlọ́run. àmín. ní díẹ̀díẹ̀ rọ̀bùdánà ọdún yìí tó ń tó ń kógbá sílé lọ. Insha bá sún lónìí yóò di mẹ́tàlélógún àbí èyí sì ń júwe àánú ẹ̀ fún wa lọ́dún yìí tabakiyesi èyí ń júwe pé adúpẹ́ tó jẹ́ a lè tọrọ níwọ̀nba gbogbo ń ta tọrọ ó ń júwe pé yóò gbà pẹ̀lú ògbọ́lọ́. àmín èyí tó kù iná kọ́lọ́n ó tún yá lè sọ̀rọ̀ dáadáa. amina. àmọ́ ó ń jọ pé àdúrà wa mùsùlùmí àdúrà alùsùnà pẹ̀lú gbọ́lọ́hún ó túmọ̀ pé ó ń jọ pé yóò gbà. amina. àná ni méjìlélógún àbí ìjẹta ni mọ́kànlélógún tí a bá wò ó láti jẹta yẹn ní òǹkà rọmdánà ní ti ń tọ́ bá kọ ọjọ́ tí ń bọ́ sí tá bá wò dáadáa ó di mọ́kànlélógún níjẹta ìjẹta sì ni yọmọlẹ ahad ọ̀kanlélógún ọjọ́ náà tún jẹ́jọ́ ahad ó dànà méjìlélógún ọjọ́ náà túmọ̀ sí isnai. wàfàkọ̀ ṣe àánú tọ̀lákọ̀. òní ni mẹ́tàlélógún ó tún túmọ̀ sí afúlàfà tó bá dọ̀la tó di mẹ́rìnlélógún yóò máa túmọ̀ sí yóò máa bọ́ sọ́jọ́ alẹ́ àrẹ̀bẹ̀rẹ̀. tó bá di jọ́ ọ̀túnla yóò di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àbí ìtumọ̀ àjọ sí mọ́ yóò mọ̀lẹ́ khamis ìjọ mẹ́rin òní yóò mọ̀ jẹ́jọ́ juma abẹ́ẹ̀kọ́ àti pé gbogbo ohun tí a fẹ́ lọ́lọ́run fẹ́ kójọ fún wa nù. amina. ọjọ́ tó bá tún dijọ́ twenty seven tún máa júmọ̀ sí yóò tún máa bọ́ sọ́jọ́ twenty seven yìí ní ìtumọ̀ nínú Ramadan alẹ́ rẹ̀ alẹ́ twenty seven yìí májúmọ́ twenty seven ní ọ̀pọ̀lọpọ̀ rìwáyà wà yìí pé Lailatul Qadri nìyẹn pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ táwọn afa sọ lórí ẹ̀ kí nǹkan máa ṣe déédéé ara wọn ọlọ́ni a sì máa fi júwe ọ̀rọ̀ fẹ́ dà tí bàbá rẹ bá fẹ́ yà rẹ sẹ̀mọ̀ kó súnmọ́ kọ́ mọ́ rí tibẹ̀ jáde abẹ́ ẹ̀kọ́ ni bàbá kan tó lẹ́sìn wà lọ fẹ́ yà kan tó lẹ́sìn tọmọ rẹ bá wà tibẹ̀ jáde sẹ̀mọ̀ kọ́ lọ́n tó nìyẹn láti lẹ̀ yorùbá ní alamisi tí ó da ajima tí ó da alamisi láti mọ̀ èmi o nú ẹ̀mí tèmi o pẹ̀lú bí o ṣe ń ṣe wẹ́kúwẹ́kú mọ́ra wọn yìí ó túmọ̀ sí pé àdúrà wa ó gbà. àmín. kí ìwà náà sì ní àdìẹ ọkàn bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́lọ́ ìtòkò lótò bẹ́ẹ̀ olótò lọ́sẹ̀tì ẹ̀ kó fi máa bọ́ síbi ṣe ń bọ́ sí yẹn kì í sàṣà wàdà síbẹ̀. àtẹni tó fi bídíà bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́dún yìí àtẹni tó fi súnà bẹ̀rẹ̀ ọjọ́ kan náà àdájọ́ bẹ̀rẹ̀ ibi àwa ti ní ládàá pa tẹ̀lé ànábì. sallallahu alayhi wa sallam. làwọn kan ti ní ọ̀ràn pé ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ ṣe àmọ́ ẹ̀ tẹ̀lé ànábì. ee wọ́n yà pẹ́. ẹ̀ tẹ̀lé ànábì. ìmì kan ti wà nìyẹn. qabla an yakuna al'amalu maqbula indallah labuda an yashmi'a fihi shaytani. الشرط الأول متابعة الإخلاص إخلاص الشرط الأول أن يكون إخلاصا والثاني يكون متابعة برسول الله صلى الله عليه وسلم بدون بدون آذان شرطان لا ينتصر العامل قبول عمله إلا الله لا ينتصر قبوله ما جمجي لدي ما ستي májẹ̀mú àkọ́kọ́ ni kéèyàn fi ìkìláàs kó torí ọlọ́run nìkan ṣiṣẹ́ májẹ̀mú kejì ni kó fi tẹ̀lé ànábì sọ̀sọ́dà títẹ́ kan bá pàdánù kan tàbí méjèèjì inú májẹ̀mú yìí òṣìṣẹ́ tó ṣiṣẹ́ yẹn kó mọ́ retí gbígbà rẹ̀ lẹ́nà o sọ̀rọ̀dáwọ̀ ìwọ̀sọ̀dà kọ́ọ̀lá fi bá di àkọ́wá àdìsí yìí mani amila amalan laysa lay amruna fawarad ẹ̀rí ẹnìkan tó ti sẹ́ adábìlẹ̀ ń bá ṣiṣẹ́ kan tí àṣẹ wa ò sí lórí ibẹ̀ kò pé ká má ṣiṣẹ́ ó ní kásẹ̀ ń wà lórí ẹ̀yìn ẹ̀yìn ó ní ìnámọ̀lẹ̀ amal binniyat wà ìnámọ̀lẹ̀ kulli muri'in man nawa gbogbo sẹ́yìn yẹn kò ṣeé ṣe láì Inamale amadu bìnnìyàt iṣẹ́ kan kó ṣẹ́ kan ṣẹ́ kan kò wá fàníyàn sí la amali wa ina mali muri murihi manawa àmà níyà tó ń ṣẹ́ bá fi ṣiṣẹ́ láàbìsàn lẹ́sàn. ẹ má tẹ̀lé fẹ́ẹ́nu àbí àwọn bàbá kan ntọ́yẹ kó ṣe ọwọ́ á ṣe kò wá fi àníyàn tànàbì ṣe pé ànábì ló ní ṣe bẹ́ẹ̀ láàyò kìbàlù láàyò kìbàlù wọn ní gbàsẹ yẹn. wọn ní gbàsẹ yẹn. ẹni tó dájọ́ àwẹ̀ lẹ̀ ọwọ́ àti déédéé ọjọ́ tí oṣù lé nínú ẹ̀ bá ń dùn wípé náà kọ́ òun á sọ fún pé náà kọ́ òun irú àwẹ̀ táwa gbà kẹ́yìn gbà o ẹ̀yìn ti ṣe àwẹ̀ gbà torí pé ẹ̀ tẹ̀lé ń ta fi rán táwọn yìí pé máa dájọ́ lẹ̀ bó lẹ́sí fẹ́ bó lẹ́sí fẹ́ ròyìn pé gbẹ́jọ́ ànábì lọ. kaifa tẹ́fẹ́ rò pé ẹ̀yin o antum akadu min annabi la wala yujad wala yujada kò ní sí láíláí la fi ṣẹran bó ṣe ní ká sí gẹ́lẹ́gẹ́lẹ́ ìwà ni ká ṣe bẹ́ẹ̀. ẹ̀yẹ́ orísìn àwa mùsùlùmí a ti kí àyílà darí. bẹ́ẹ̀ni. káyífà nùsọ̀lì bó la ṣe kì. bá a ṣe kí ni pé agbẹ́rùn dúró agbẹ́rùn dúró ńgbọ̀ ya àkàntọ́ yẹ káka ńgbọ̀ ya àròkù ńgbọ̀ ya àlọ́foríkalẹ̀ abẹ́ẹ̀kọ́ ni sẹ́mọ̀ yìí pé àwọn ará àforí kanlẹ̀ fọlọ́ yìí àwọn míì náà forí kanlẹ̀ fóòsà ṣé gbàdájà forí kanlẹ̀ bákan náà ń ṣé bákan náà ni ẹ̀san wa lọ́dọ̀ Ọlọ́run. bákan náà kọ́. haisu kunna mọ̀mìnì bìnísbà tí ma fa sọ́ọ̀rù mushrikin bìnísbà tí ma fa bá a ṣe ń jẹ́ múmi nítorí bá a ṣe ń tọ́lọ̀ ní àṣẹ yìí làwọn ń ṣe làwọn ń jẹ́ ọ̀bẹ bọ tí wọ́n rà á náà lọ́hùn ìmọ̀ tú àlẹ́ yìí sẹ́mọ́kú lórí ẹ̀ mínísítọ̀ ti máa fa àdì pẹ̀lú tí wọ́n ṣe ó dẹ̀ jọra wọn lójú nánú nọ́ọ̀sì wà hún yẹ sí àwọn àforí kan náà forí kan lẹ̀ èyí ni pé àwọ̀rọ̀ kéésàrà ìfẹ́ nú tàbí tí tàbí tí jahala tí dẹ̀dẹ̀rìn tó mú gọ̀ kò sí sin ọlọ́run àfi kéèyàn fi làákàyè tó kún sí ká tẹ̀lé ọlọ́run ẹ̀rí ká lè tẹ̀lé ànábì sọ̀sọ́là pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú àánú ẹ̀ Ramadan ọdún yìí ọlọ́run fi ṣàpẹẹrẹ fún wa ní àpẹẹrẹ ńlá awọ pẹ̀lú bá ṣe wọ̀ akó pẹ̀lú bá ṣe kó bẹ̀ àwa tún yè àtúngbò àwa kan pé tòun ti bẹ́ẹ̀ náà bí nǹkan ṣe dùndùndùn tó yìí náà kò tún wá gba kámọ́ lọ mọ gbọ́rọ̀ ọlọ́run lọ́wọ́ wa. ọwọ́ àwa tá ń gbọ́rọ̀ ọlọ́run yìí àti ibi tí àwọn kan tún gbé ń gbọ́ bá náà ọlọ́run lè fi wáyọ ọlọ́fi wáyọ nàìjíríà lọ́wọ́ sòrò tó wà. àwa síbí àwa gbowó àwa tajà àwa sì kankan ju pé àwa gbọ́rọ̀ ọlọ́run àwa sọ̀rọ̀ ọlọ́run lọ àwa ń sọ fọlọ́run bẹ̀ pé bá ní sin nǹkan báyìí àà nígbà tí pé ń bá ní yìí ẹnìkan ní ọ̀dọ̀ tó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹni tí ń wá tẹ̀síìrì tí àjọ ń bẹ lọ́n wa pẹ̀lú ògùn ọlọ́run. a dọ̀pẹ́ fọlọ́run. Ami, kó tó parí àdúgbò fọlọ́hún. àmín. ọ̀ parí tán báyìí inú gbèsè ayé wa máa dúgbò fọlọ́hún. àmín. wàlá tóbi ọlọ́hún. àmín. la hawla wala illa billah. àwa bẹ́ẹ̀ lọ́ba àlejò ọ̀la má se eléyìí ní àṣemọ̀ fún wa. àmín. tó bá dìwò yẹ mí kátúnjọ pàdé ló ń di tọ́lọ́n báyìí náà. àmín. ká máa wá bira wa ká máa wá jẹ́lẹ́rìí pé ọlọ́run gbà bí ọgbà ká gbọ́ kémi wí tèmi kẹ́yìn wí tìyín. àmín. mo mọ bí mo mọ lẹ́sì o bí mo ti lọ́dún nìyá àpẹẹrẹ kọ́ ló ń gbàdúrà nìyí. fáwọn ọkùnrin fáwọn obìnrin gbogbo ẹni tí wọ́n tẹ̀sí ìwú tí à ń kó síwájú ọlọ́run ọlọ́mọdé ṣe ń rọrùn. àmín. oríṣiríṣi ọ̀nà làkàlùkù gbà ní ẹrù wájú ọlọ́run tá a kó síwájú ẹ̀ ẹlòmíì iṣẹ́ ni ẹlòmíì ọmọ bíbí ni ẹlòmíì ọkọ ni ẹlòmíì aya ni ẹlòmíì kéwú ni ẹlòmíì ìwé ni ẹlòmíì ipò ni gbogbo ẹ̀ àtàwọn akóṣájú ọlọ́run tó nìkan tó lè ṣe ẹ mọ́sàbà ní ṣe gbogbo ọlọ́run. àmín. wàlá tó bá ṣe tán tán ṣe níkẹ́ fún wa mọ́sẹ̀ níyà fún wa. láhàlù wàlá kwata ilà bìlà gbogbo àwọn tó ń bẹ lókèrè banisọ́n adélayọ̀ wọ́n lọ sí umura ni o wọ́n lọ kẹ́kọ̀ọ́ ni o banisọ́ ẹ̀sọ́ wọn. àmín. wọ́n lọ sọ̀wọ́ ni o banisọ́ ẹ̀sọ́ wọn. àmín. láhàlù wàlá kwata. ilà bìlà. ayàtà ń lánàá. Aya àádọ́ta kọ́ òun náà látòun sàlàyé díẹ̀ lórí ẹ̀ka tó káyà mi. àwọn afáà nínú àyà yìí a rí àwọn àǹfààní kan mbẹ àǹfààní pé anasarayaha tawkifiya anasarayaha tawkifiya àṣẹ òfin ẹ̀sìn tàòkìfìyà ni kila làwọn afa olófin ń pè ní tàòkìfìyà tàòkìfì ìyẹn ni ti a gbọ́dọ̀ kóraró káwo báwo ni wọ́n ṣe ní ká ṣe tí a gbọ́dọ̀ ṣe pẹ̀lú fẹ́nu wa òfin ẹ̀sìn nìyẹn tàòkìfìyà ni ayatun tàòkìfìyà ni asaraayihu tàòkìfìyà ni ntọ́lọ́ ni a ṣe yìí bó ṣe ni a ṣe láṣe ẹni tá a bá tí ì gbọ́ báyìí ni a ṣe ṣe àkùràdúró lórí ẹ̀ agbẹnulọ ẹ̀sìn ẹ̀sìn ń tẹ̀yàn ń yọnu sí tí yọnu sí pé èmi afa lágbájá hmm, ẹ jẹ́ tún ṣe báyìí tí báyìí yẹn lọ nítumọ̀ ẹ̀sìn tọ́lọ nítumọ̀ ìbáàdà níjọ́ sunday tá a bá kójọ sẹ́mọ̀ pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn ìráyè ń jọ láàrin ọ̀sẹ̀ ìráyè hmm. tàbádẹ́ kójọ níjọ́ sunday tá a fi ń lọ ṣe ìbádà ní jímọ̀ òun kákó máa ṣe ní sunday. ló gbogbo bẹ́ẹ̀ bá kójọ ń sànńdé kò sí ní tó burú mbẹ́ tẹ́ bá ń kura yín lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tàlíìm ọlọ́run wí báyìí o ànábì wí báyìí o àwọn àfáà gidi àwọn àfáà àríláyé àwọn àfáà súnà tí wọ́n ti lọ wọ́n sọ báyìí o lórí ọ̀rọ̀ ẹ̀sìn báyìí nàìjíríà ṣe o àmọ́ fi ìbà kórè ẹ̀ gbalada ẹ̀ gbalada tó gbà nàbí pé máa mi bẹ́ẹ̀ tí mi bóyó sí là yẹtìlú náà kìtàbà là. ويتدرسون بينهم إلا نزلت عليهم السكينة وغطيتهم رحمة وأفتهم ملائكة وذكرهم الله في من عنده صلى الله عليه وسلم إذا تبان سيئ ẹ tún gbẹ̀sán lórí ẹ̀ anábì ní àwọn kan ò ní kójọ nulẹ̀ kan nulẹ̀ ọlọ́run ká máa ka ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ ká kọ́ra wọn ká kọ́ra wọn yatadarrasunahu bainahum be a ah, ntọ́lọ́ ń wíre o tọ́lọ́ ń o. àfi wọn aláwọ̀kọ́ ìkẹ́ ọlọ́run ó bò wọ́n dárúdárú ah, nasarata ale yin rahama ike ọlọ́run máa sọ̀kalẹ̀ sí lórí ń bẹ̀ a ṣe wà ti n sọ anu ọlọ́run ti wa ti wa pé náà lọ a máa ń kí a máa ń kí la ìṣẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ síbi kan ẹbí ẹ ti béèrè àánú ọlọ́run bí yọnu bí yọnu nìkan fi ń sọ bí ẹ̀bá yọnu nìkan ò ní sọ hmm. èdèyàn lásán gan tí ẹ bá fẹ́ gba nǹkan lọ rẹ̀ ẹ sọ gbà tínú ẹ bá ń dùn ẹ sọ ìgbà tínú ẹ bá ń dùn ẹ̀yìn á béèrè tí ẹ bá fẹ́ lọ rẹ̀ ẹ̀rí kọ́kọ́ kan ní ó filẹ̀ fún yín pé kí ló jẹ́ ń wí náà máa mú máa mú mo ti fọ́ àbí tó gbé náà ń dùn lọ́wọ́ tàbí kó bá alikẹ́ ọlá tí o ṣe fi wé nǹkan kan tí ọ̀la pèjúwe tí ọ̀la fi wé. ẹlẹ́ẹ̀kejì wàgásíẹ́ tún ráàmà ó ní ráàmà ọlọ́run tó bú wa dàrúdàrú. ẹlẹ́ẹ̀kẹta wà fásitì wọn màláìka màláìka owó tó kó màláìka yìí kó wa ń bẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin wọ́n zakara ọmọlọ́wọ́ fún ìmọ̀ ní ẹ̀yìn dàrú ọlọ́tún máa dárúkọ àti bá ń ṣe bẹ́ẹ̀.

ní ìjẹta kọ àbánani ànani tójú rọ afẹ awọ apẹtẹ afẹ máa lọ lé afẹ ni mo rọ ọmọbìnrin kan lọ wọ mọlẹ àmì là subhanallah gbogbo sẹkìlù ẹ ló sóòsìta gbogbo bọlọ ti dà tó ti fún ọ fún ma ń gbà tí ìsàsọ obìnrin àwa ọkùnrin aṣọ wa kó lọ lẹ̀ bọ́rọ̀ gidi ní borí pé àwa ò àní ṣèpù obìnrin àwọn obìnrin ní ṣèpù wọ́n máa ń ní ṣèpù níwájú lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ kí n kẹ́ wá lọ wọṣọ ọkùnrin yọkàn so gbogbo ṣèpù yẹn síta ní nínà ni. yasabuna anahun eh, yóò sì nínú sọ àwọn sì rò pé dáadáa làwọn ń ṣe báyìí o àkànná kó ìkọ́ àlọ́run ẹ gbọ́dọ̀ kójọ sìbáàdà ńjọ́kíjọ́ Ọlọ́run ti fìbáàdà síjọ́ jimá fún wa fún tọ̀sẹ̀ ọ̀sẹ̀ báyìí afẹ́ sìbáàdà ń bẹ̀jọ jimá ni ọdún báyìí ìtùnú ní ń bọ̀ yìí a lọ sí ìd iléyà ní ń yìí tọdún nìyẹn a lọ sí ìd tí àpapọ̀ péyàn fẹ́ sìbáàdà àpapọ̀ lẹ́ẹ̀kan nígbèsí ayé àràfà àràfà lẹ́ẹ̀kan lẹ́gbèsè ayé ẹ bá ti lo àràfà lẹ́ẹ̀kan ó ti lo àràfà tiẹ̀ nìyẹn má jẹ́ kó bàjẹ́ o sọ̀kó má jẹ́ ìwé tìlẹ̀ wà lọ lẹ́gbẹ̀rún lẹ́yìn rẹ̀ náfìlà ni ọ̀ràn yẹn rẹ ló ti lọ sílẹ̀ àkọ́kọ́ yẹn ẹ̀ẹ̀kan nìyẹn ò nígbèsè ayé tọlọ́sẹ̀ẹsẹ̀ jọ jimá tọlọ́dọọdún ọdún ọ̀túnú ọdún iléyà ewúrà tó ń wá ká ewúrà tó fẹ́ gbé kalẹ̀ <laughs> ẹ gbọ́dọ̀ gbígbà dà míì kalẹ̀ lọ́jọ́ míì mọ́ tàókìfíyà ni sàràíhù sàràíhù l'Islam tàwọkìfìyà báwo ni wọ́n ti ní àṣẹ ní ọ̀gọ̀rọ̀sílọ́rọ̀ ara rẹ̀. àbí kẹ́kẹ́ máa wó sùnsùn kọ́ tẹ́sán ọ́lẹ̀. kó ní ẹgbẹ́ máa sọ tó dáa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká máa sọ pé la ilaha illallah o la ilaha illallah pé anábì jókòó láre wà. ta ló rán ẹ bẹ́yìn ta ló ti bẹ́yìn rí. tẹ́ bá lọ káyà Quran ipe wọn ní ẹ sàṣìkìrì sanabi túbáhùn sọ́nà sọ̀hábà túbáhùn sáwọn afa súnà lẹ́yìn wọn àwọn tàbírọ̀n àwọn tàbí owó tàbíìn tí wọ́n túbáhùn níbo lẹ́yìn ti gbé tí yín wá irú kí o bú wò lẹ́ gbé wá sẹ́ẹ̀mà kí o jù wọn lọ ni kò sóńtàn lókè pẹ̀ mọ́ tó lè mọ kí o tàn sàbí àwọn sàbí tẹ́ pé ọ̀pàpọ̀ fún àwọn mímọ̀ ìtumọ̀ kẹ́límà mímọ̀ ìtumọ̀ Quran ànábì tu fún ọ ní kẹ́límà kẹ́límà ìní nǹkan kan tí wọ́n á kún fáwọn tí ò lè kún fẹ́ lómi mọ̀ láíláí lílo lójú wọn lílo hàn wọn tàǹtùfẹ́ nìyẹn mọ́ lókè pẹ̀ ìpè mọ̀mọ̀túmọ̀ àyà yìí ṣùgbọ́n jọ ti ń sọ̀kalẹ̀ sójú òun ni njọ àwọn àyà ń sọ̀kalẹ̀ sábẹ́ ńbẹ́ńbẹ́ ó lo hàn wọn náà àlè tó wọn àwọn la máa tẹ̀lé ọmọ mọ̀ sí wọ́n ń sáǹpù fún wa ní. nínú àyà yìí àrí kímọ̀ ń bẹ̀ pé tàòkìfíyà ni o ní ẹ̀ṣẹ̀ríyà Islam. àmọ́ tí àwọn afá máa ń sọ nípa àdánwò tó bá ẹ̀sìn wọn ò lè má mẹ́nu bà nǹkankan lákọ̀ọ́kọ́ ní wọ́n mi sàkọ́kọ́ lọ́kọ̀ọ́kọ́ gbà abẹ́ kejì kì í kọjá àkọ́kọ́ sí kẹta kí ni gánà àjàhálà jaalu àìmọ̀kan ó dùn kálùbẹ̀. gidigidi. ọ̀pọ̀lọpọ̀ tí ń wòsàn ṣe kan lójú ọ̀nà ọlọ́run ní kí wọ́n fẹ́ kan yé wọ́n fẹ́ kan mọ̀ án. mòdìlù tán láṣẹ rí báyìí. ẹ̀sùn láì àṣírí àwọn tí ń dàdàkú dàálẹ̀ ó tiẹ̀ wá hàn lára pé wọn ò mọ kí látara mòdìlù mọ́ríkàsì. Allahu akbar. mudilu mọ́ríkà ìpè mudiru o mudilu mọ́ríkà. mim dot lam. ẹẹ kọlọ ń tètè gbàdúrà bàbá adama bàbá walágége kọ́má jẹ́ kí èyí máa lọ pẹ́. orí sí ìtẹ́kùn ti di mudilu tẹ́ pé mudilu ní ìsìn layasakil lanakuluhu musakilan banakuluhu mudofan ilaman ila markas idha kana kalimatu mudid mudofan ila markas la buda an taassara almarkas fi hadha ismi hmm. la buda an yuassiru la buda an yuassiru azi an tuassiru azi kalima ala mawdi yusamma almarkas agege làbòdà. tí wọn bá yẹ ti wá nǹkan ṣe sí gbólóyìn ọdún labalala mọríkàsì o wọn ní mùdílù olùsọ mọríkàsì nù mùdílù mọríkàsì olùsọ mọríkàsì nù nítorí pé àwọn afa wọn ti lọ wọn ti yọ pẹ̀lú tí ń ṣẹlẹ̀ pé ẹ má pè ní mùdírù mọ́ sàmóòwù mùdíra sàmóòwù mùdírọ̀ mùdírọ̀ lè mọ́ríkàsì àwa dúpẹ́ fọlọ́run pé bàbá Agége onìkan tí wọ́n bí pẹ̀lú ògùn ọlọ́run ẹni tí ó máa sọ tí ó máa sọ mọ́ríkàsì ló kọ rẹ tí ó máa tọ́ mọ́ríkàsì sọ́nà pẹ̀lú ògùn ọlọ́run ó ti wà báyìí kágbára ọdọ́wọ́ ẹ̀ ló kù. tí ó máa jẹ́ kí mọ́ríkàsì máa lọ lílọ tí ò ní forí sánpá. abẹ́ màyí pé ìsá ẹ̀jẹ̀ ń fi jẹ́ ńlẹ̀. torí pé à ń bọ̀ lẹ́yìn àwẹ̀ lórí tiẹ̀ inṣàlá àìṣetán tiẹ̀ báyìí àìṣetán tiẹ̀. èyí tí mo fàfẹ́ fàyọ ní ikima um, uh, fáyidà tá a rí nu àyà yìí afa wọn sọ pé bàbá wa bùnú sẹmí tí wọn ṣe jẹ ọkọ tẹfsiri lẹ́yà ahad à mí ní à kò tó fẹ́ ní kankan kó tó dàn kankan lẹ̀ nù islam. o oh, tó bẹ́ẹ̀ mo dàn kankan sọ mo dadaku dalẹ̀ eh. turuba nàbẹ sọ pé mani ahadasa fi amri mani ahadasa fi amri na aza ma lè sàmínihù fọwà fọwà rọdù ẹ bá dàn kankan lẹ gbọmọ bàbá ní ìwọ kò dalẹ̀ wọn dalẹ̀ ló ń ẹgbẹ́ wo ṣe sọ mọ́ni àmìlà àmàlà ṣùgbọ́n wáyé pé ẹ mi kí mo dálẹ̀ àwọn tó dálẹ̀ ni wọ́n máa rújọ́ iwájú ọlọ́run à mọ́ni àmìlà àmàlà ó tún lọ ó tún lọ ó tún lọ ó tún lọ sọ́lọ́ náà kan tó wà balik ó ní mọ́ni àmìlà tó bá dákọ́ bá dákẹ́ bẹ́ẹ̀ yẹn a ti mọ̀ pé iṣẹ́ náà ló fẹ́ sọ ó tún ní àmàlà èyíkéyìí iṣẹ́ aláwájí umom aláwájí umom ó lọ mú kẹ́límọ̀ kan wá tí feed tò fi dùn loyalness, fi amúrì náà ta ní tiwa yìí ni o lẹ́tà lẹ́yìn amúrúnà kò sọ̀rọ̀ wa ń bẹ̀ ọwọ́ ara dùn. àbí inú wọn bá dá sí i. wọ́n ní kí ni ń júwe ntàntù yìí nínú àyà gbólóhùn tó sọ pé ìní atábì o ìlàmà yòhá ìlàyà anábì ní ìní atábì o. sallallahu alayhi wa sallam n ẹ̀yẹ́ máa kẹ́kọ̀ọ́ n tí ń túmọ̀ nábúyù ẹ̀rí n tí ń túmọ̀ nábúyù láfilẹ̀ ń bá fẹ́ kéwù tó fẹ́ fi kéwù sí tẹ́ kó ké tààrà pàṣípò lẹ̀ mọ́kànjú ẹ̀ ń bá ń kéwù lárúbáwá tó fẹ́ fi ṣiṣẹ́ jẹ́ ń sọ fún ẹ lẹ́nìí àwọn tí wọ́n jọ bí yín pọ̀ tẹ́jọ́ dàgbà pọ̀ ó súnmọ́ káwọn ti mọ rí nǹkan sínú ayé tí òun ti dá sí o tí ò sí nǹkan yẹn o wọ́n lè máa gbéyàwó o wọ́n lè sì máa gbéyàwó ti wọn o wọ́n lè máa ráṣọ wọ o wọ́n lè máa rí kíní kan gun o sórí wọ́n tó ń tó ń fẹ́ ṣe yẹn tá a bá ti kọ́ gbogbo kíní ìmọ̀ ẹ̀ wọ́n náà ò ní àmọ́ irú ìran tiẹ̀ ìkanjú rí wọn ìkanjú wà. sọ̀gbọ́. wá sí sòrò tó pé níbi tó ń lọ jìnnà tó bá ti ń yà sí bí yàtọ̀ ọ̀hún à òní débi tó ń lọ ìtumọ̀ anáfúyù ó ń túmọ̀ má pé kí nituma ọ̀sẹ̀lẹ̀ ìtumọ̀ anáfúyù ni pé nǹkan ọ̀sẹ̀lẹ̀ ó ń túmọ̀ rẹ̀ ó ń túmọ̀ sẹ́rìtì ó ń túmọ̀ sẹ́rìtì insuritani okirimuka insuritani okirimuka tọ́bẹ̀ lè gbìyànjú wá kí mi màá fún ẹ lé. màá fọ́ ní kàwé. màá fọ́ ní kàwé. irun náà ni sẹ̀rìtìyà nígbà míì ó ń pàwọ̀ọ́dà ń pàwọ̀ọ́dà ní ìpàwọ̀dà kan tó yẹ pé béèyàn bá kéwú jìnnà yóò dàyàn lóporú nítumọ̀ ọ̀rọ̀ tó yẹ pé ihun ni láàrin ńlẹ̀ iná sì ni wọ́n ń pè é ní ihun mùkàfàfà musami ìgbà mudafiro ó ní tó sáà lọ jẹ́ pé ti bẹ́lẹ́yìn rẹ̀ lọ gba rọ́fù mùsẹ́mílù ni àbí mùdáfírò. fi kìlẹ̀ yìí wá fi mọ̀ yẹ. nígbà tí sọ pé àyà tọba tabarọ alọrun la leke tí ń sọ bọ́lọ̀ ń ṣe ṣe òun. inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layli wa nisfahu wa thuluthahu wa ta'ifatun min alladhina ma'aka. والله يقدر الليل والنهار علم أن لن تنصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى أكرمكم الله علم أن سيكون منكم مرضى irú bẹ yẹn a máa pààyàn lọ́gbọ́n dì tí in tàbí an tí wọ́n máa túmọ̀ mọ̀ káfáfà in tàbí an ẹgbẹ́ anna nípìnlẹ̀ rẹ̀ tàbí inna nípìnlẹ̀ rẹ̀ ìyẹn rò pé báyà náà fún yòó ni àbí sẹ́rí ti dìgídẹ́ sí kankan nu méjèèjì sẹ́rí ọlọ́run sọ níbi pé in àtàbí ìtẹ̀lé nkankan ilá máa yùwá àyàfi tí wọ́n fi ránṣẹ́ sí mi sẹ́rí àti pé ànábì ń sọ pé òun náà òun náà lágbára lórí ọ̀rọ̀ òfin ẹ̀sìn ju tí wọ́n bá fi ránṣẹ́ òun lọ ńgbà táwọn fi bá sọ yẹ tàwa ni wọ́n ta lèmi. nusọtula ka nìyẹn wa èyí ń tọ́ka yìí pé hana asila ibadat alimani'u wal hazar ìpìlẹ̀ fún ìbáàdà ni mọ̀sẹ̀ ìpìlẹ̀ ìbáàdà ni mọ̀sẹ̀ sọ́ra mọ̀sẹ̀ sọ́ra mọ̀sẹ̀ táàbì gbọ́ sí. hasilu adad ìpìlẹ̀ ìṣesínú ayé ni máa ṣe lọ máa ṣe lọ tó bá wọ̀lú kan ní ìsìn wọ́n máa ń jẹ kínní kan bí èso gi ńbẹ máa jẹ lọ ní ìṣèlú àṣọ fún ọ wọ́n ń jẹ kàkan ńbẹ wọ́n ń jẹ kínní kan ńbẹ máa jẹ lọ ní ìṣèlú àṣọ fún ọ wọ́n ń mu kínní kan máa mú lọ ìṣèlú àṣọ fún ọ táàfì gbọ́ má mú táàfì gbọ́ má jẹ bùtí mẹ́bẹ́ láyé ìpátá halali ni fún wa táyì gbọ́ pé má ṣe tàbí má jẹ ẹ̀sìn ìbẹ̀rẹ̀ tiẹ̀ ni pé má ṣe táyì gbọ́ má ṣe ọ̀kan léwo sí kọ́kà náfìlà ọgọ́rùn hmm. yóò kún ọlọ́run lójú àgbọ́dọ̀ má fi àgbọ́dọ̀ fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run kọ́mọ́ fún wa bẹ́ẹ̀ bá hàn ayé lè mọ̀ tẹ́ kú iná fìlà ẹ̀kú dànù tè wọn ò ní ẹsẹ̀ báwọn. ìbádà ni mọ̀ káì gbọ́ ṣe àdáàd ìṣesí ayé olórí ibú ni màá sọ pé nǹkan kan bẹ inú tọ́lọ̀ ń dá pé haramu ní fọmọnìyàn kó lò ó láì gbọ́ ìjà ìṣẹ́kọ́lọ́ ń bá sọ bẹ́ẹ̀. Hmm. ọba àlejò ọlásọ̀nù kwani yìí pé gbogbo dáadáa ẹ̀yin ni mo kọ́ fún ẹ̀yin ni mo ṣe fún. harrama zinata Allahi allati akhraja li ibadihi wat-tayyibati minar rizqi. <laughs> qul hiya lilladhina amanu fil hayati dunya. ẹ̀sùn láì ọlọ́run nígbò ọlọ́run níta lẹ́ni tó sọ pé ìjẹ ìdẹ kùn tí mo ṣe ta ni pé ọ̀tọ̀ sí yín bàbá ní ọ̀nà láti gun mọ́tò rẹ̀ láyé èyí tó bá ga jù ń bẹ̀ ní ẹ̀gùn tẹ́bárọ̀nà rẹ̀ lọ́nà halal tẹ́bárọ̀nà láti kọ́ léere èyí tó bá dà ń bẹ̀ ní ẹ̀kọ́ ẹ má fi àrámù kọ́ dé tẹ́bá ní aṣọ ẹ láǹfà láti wọṣọ ẹ wọṣọ rẹ̀ lọ ìmánì òsínbi ká máa dọ̀tí Hmm. kò sí mọ́ni ń bẹ̀ lílò ní ìpìlẹ̀ rẹ̀ fún wa lílò ní ìpìlẹ̀ gbogbo tó ń bẹ láyé káàfi gbọ́ mọ́ lò agbọ́ mọ́ lò níbi ní ìsìn, aṣọ àlàárì agbọ́ pé ká mọ́ lò àwọn ọkùnrin àgbọ́dọ̀ lò èyí ò nìkan là ní débẹ̀ agbọ́ mọ́ tí pé ọtí o ara tó lọ ń dání, ni mọ́ mu àgbọ̀rọ̀ níbẹ̀ àti gbọ́ pé mọ́ mu ẹran ẹlẹ́dẹ̀ má jẹ ńgbà tí jẹ àní jẹ gbogbo nǹkan yòókù má rẹ ẹyìn ẹyìn má rí ẹran gbẹ ṣé wọn lè lè jẹ bàbá mọ̀ kọ́ jẹ fẹ́ni jẹ tí ó bá ti mẹ́ràn ọ̀yá jẹ fílẹ̀. fílẹ̀ àbí. gbogbo ohun tí bẹ́ẹ̀ máa nbolo ti ta ń kọ ta ń sọ fún ọ pé ẹ̀jẹ̀ yẹn kọ́lá kọ́lá ti jẹ́ pé ẹnu tó wà lè ní pé sísàlẹ̀ ọ̀nì àmọ́ jẹ́ kínní yìí o tí wọ́n ti fi àmọ́ jẹ́ kò sí tó burú mbẹ́. lófin ní ara ẹlẹ́mọ̀ ìwọ lọ jáde òun ìwọ lọ máa ń ti adìẹ fi sí ọ tó fi jáde. oníjà làálà oníjà làálà ni. jàlàálà ni ń jẹ̀gbẹ́. ọ̀la. ń jẹ wo kórìíra lọ́dọ̀ ara ẹ̀ nìyẹn kì í sòfin ẹ̀sìn kò bá tiẹ̀ láàmú nìyẹn kì í sòfin ẹ̀sìn. nǹkan kan mẹ́rin bẹ́ẹ̀ táwọn ẹni ìdájú ìjẹ wọn ni ẹ wá o àwọn ọ̀jẹ́ ń ta wọn ni o sẹ̀rí àkọ́kọ́ o ìmọ̀ ní tẹ́mi yẹn fà sí ó lè dáadáa lọ́dọ̀ ẹlòmíì lọ́dọ̀ ẹlòmíì kò dáa lọ́dọ̀ ẹ̀. síbi tí wọ́n bẹ̀ yẹn ru omi ọbẹ̀ díẹ̀ tí wọ́n bẹ̀ yẹn lọ fi tọ́bẹ̀ fẹ́ lòmíì yóò tún gbóòórùn bẹ́ẹ̀ kò ní jẹ agaghị ẹja. Hmm. ẹ má tiẹ̀ sọ́tẹ́ já wọn. ànkúlà ẹ má fẹ́ já lọ́rùn lẹ̀. ẹ fẹ́ já lẹ̀. ẹdí ẹ téèyàn ń jẹ gbádùn yẹn téèyàn máa sọkàn sí yẹn lòun ò gbọ́dọ̀ rí síbi rẹ̀ ń. a sọ fún eegun ẹ ká ní òfin ìṣẹ̀lẹ̀ àti pé ẹgbẹ́rún jẹ́jà nù léyìí ẹgbẹ́rún jẹ́jà nù léyìí ọ̀hún ìkọjá ìwọ ni òwú jẹ hmm. mọ́ni ẹlòmíì lára. Ah, kìí sòfin ẹ̀sìn ntí bá sòfin ẹ̀sìn tí ara tiẹ̀ bá kọ̀ ọ́ ò ní ṣe lófin fẹ́ lòmíì èèwọ̀ nìyẹn. èèwọ̀ ni. tàòkì fi yíyà ni. ṣùgbọ́n kí gbogbo kínní yìí èèyàn mélòó èèyàn mélòó ló ló yé. àbí. ìbẹ́nu èso ẹlòmíì ò láìkì òórùn rẹ̀. bẹ́ẹ̀ ni. bí òórùn ní ìsìn ẹlòmíì jẹ́. kì í jẹ́ o ẹ má sì fẹ́ tẹ́lómi lọ́rùn yanyan ẹ̀fún lóró. Allahu akbar. Yóò jẹ́ yóò tó mi sí ọmọ sàdúrà fún yín nìsín. Àbá ṣubú ayé. Bí ìgbà náà ìṣàn mi kéè jẹ́, wọ́n lò koro. Ìgbà. Wọ́n lò koro. Àgbàlagbà mi gan jẹ́. Allahu akbar. Wọ́n lò koro. Àbá. Tó yẹ pé kíkoro gan ládùn rẹ̀. Ṣé ẹ̀ máa dábìdó sí gbà? Kíkoro rẹ̀ ń. Àbá. Ìní adùn rẹ̀ tí ó máa dùn kama yìí. Bẹ́ẹ̀ ló bí obìnrin bá ẹlòmíì ọmọ obìnrin jẹ ẹ bá ti fẹ́ dun ẹlòmíì nù láyé ẹkùn lóbì. alákọ̀ọ́kọ́. obì àbàtà thank you. ẹ kojú omi tó yanjú hmm. tó ti mẹ́gbẹ́ àdúrà tí wọ́n ṣe fún tọ̀ ọ̀hún ojú ẹ̀sẹ̀ ní ọmọ àgbà. Allahu akbar. ẹlẹ́mẹ̀dẹ̀ wò pé kí lẹ̀ ń jẹ yìí. Ah, ah. ọ̀kan náà olùkọ́ wa kọ́nùbánidàdégún wọn. àmín. ọ̀sán àfàtà yìí mọ́jọ́ kan mọ̀ mọ̀ nǹkan mọ̀ ní kí ó máa kó bèsè wájú ani akọ yọ ìfẹ́ obì lẹ́mìí mi láyé nba ti nba ko wájú tẹ́ pé bá ti róbì báyìí alihamudulilayi ní ọkọ̀ máa láì ti jẹ́ ní ọkọ̀ máa dùn náà mo láìkẹ́ ẹ̀ sí wọ́n ti ń bọ̀ wọ́n ń yípo kíláàsì máa bá mi ah, ah wọ́n ní afa gbèrè máa ha za mo ní à òṣìṣẹ́ obì ní ṣé ẹ jẹ ah ooo wọ́n ní kí ni wọ́n gbogbo lé yìí tó ń jẹ yìí bẹ́ẹ̀ sọ náà nìyẹn ah mo dẹ̀ láìkì wọn mo máa ń fẹ́ wọṣọ wọn mo fẹ́ sọ̀rọ̀ bí wọn tó pé wọ́n mọ ké gan àwọn ní èsì ìjọbi yìí. wọn àwọn tẹ kò dẹ́ mọ̀ ẹ̀ mọ̀ lọ wọn kò ah! dẹ́ mọ̀ ẹ̀ mọ̀ lọ ni wọ́n ní yí ah, ìgbẹ́ máa yé tara mi. bí àwọn ti jẹ́rìí sí dẹ́kù ǹjẹ́ tó bó ṣe jẹ́ mọ́ kí n tó wá filẹ̀ yàyà. ń gbọ́ ya mo jẹ́ àti àdúrà mi wọ ọlọ́run gbá kínní ìlẹ́nu mi. ǹjẹ́ mọ́ gbalẹ̀ nù mi ọlọ́run gbà mo fẹ́ jẹ padà kò ṣe jẹ mọ́. mo yìí láì tiẹ̀ tí ma fẹ́ sọ́ọ̀lì tí ma ti róbi lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. tilẹ̀ eh. eh, eh. yìí mọ́ ṣùgbọ́n ńgbọ̀ ya èmi ò jẹ́ mọ́ kí n wá rẹ̀ ní ti ń jẹ́ gbé ń gbé jẹun ọ̀kì ah, ah, ah. fi yà lọ́rọ́ ṣẹ̀rí àlọ́ nígbà tí èsì pé wọ̀ ni wọ́n ló ń jẹ́ mọ́. òwò ẹ̀jẹ̀ ni. anábì ìjagili ti. sallallahu alaihi wasallam. ó sọ sàbí pé èmi ni mo kórira rẹ̀ o ìjagili ǹjẹ́. èmi ni ǹjẹ́. ǹjẹ́ <laughs> so dúró de eléyìí eh, òfin ẹ̀sìn kìsìtẹ́yà ń yọnu sí o ìtaba ti yọnu sí ọlọ́run forí jìn wá o. wọn àwọn láyàjú lè ìsàn láyàjú sì lè ìsàn àyẹ̀tà abàdàlélá ta'ala bi shay'in illa ma asinallahu fi ìsàlẹ̀ àn. wọ́n ní àgbọ̀dọ̀ fi nǹkan kan sin ọlọ́run káwá ti gbígbà rẹ̀ títọ́rọ̀ fi yọ̀ǹda pé alẹ́ fi ṣe lọ́ọ̀bà wọn. wọ́n ní eléyìí ni ó wà láìmọye ọ̀nà nínú Quran nínú hadith ọ̀kan bẹ̀ ni mani ahadasa fi abdina aza máa lẹ́yìn sàmínì ufa wàrọ̀dù àfọwà tí wọ́n kọ tafsiri tó gbà wá torí hadith yẹn bẹ́nu bẹ́nu Bukhari ó sì bẹ́nu Muslim èèyàn bá wọn lábẹ́ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan wá hú jáde mbẹ́ tí mo sì rí i pé yẹ ká mùsùlùmí ká gbọ́ kádé sàǹfààní ń bẹ kọ́ ló ń jẹ́ sàǹfààní ń bẹ. wọ́n ní masahalẹ̀tì masala kawa nọ́ọ̀rọ̀ yìí. wọ́n ní alilawo ana ahada ihtasada sai an yata'abbadu lillahi bihi aliyakuna hasanan. tí ẹnìkan bá ronú tẹnìkan bá rí nǹkan kankan sí ní tó dáa ní bá fi ń sìn lọ́hùn bá fi ń tọ́sìn ṣé kìíní ń ti dáa nígbà tó fi ń sin lọ́nà àníyàn bá dà ló dà anábẹ̀rẹ̀ sọ pé ìnámalẹ̀ àmàlú ènìyà ó dé dàníyàn bá dà so bóyá nǹkan kankan ní ń kà bóyá nǹkan kankan ní ń ṣe so àwọn baba ní alijawabu layakunu asana abadan jawabu ni pé la ntòun rí sí òun kò sọ́ di kó dáa wabidhalika yabutul taksim mankosama bidia ìlànà ọ̀hìn pẹ̀lú ń tà sọ yìí ló jẹ́ àmọ̀ yìí pé ẹni àwọn tí wọ́n pín bídíà sí méjì wọn ò gbà á pé bídíà tún dọ̀làlà wà wà bídíà tún asánà wà àwọn tí wọ́n pín sí méjì wọn ò gbà á. àwọn kan pè sí márùn àwọn náà ò gbà wọ́n ní gbogbo eléyìí kò bá òfin sẹ́yí àmú torí pé bàbá ní ẹni tó mọ̀ nípa òfin ọlọ́run sẹ́yí ọlọ́run tá a wà ń bẹ̀ yìí tó wá mà tó ànábì òsì. wà á sa ò xalìkì wà á ń sa xalìkì ẹni tó máa ọ̀rọ̀ sọ tó ànábì kò sí ànábì lọ́mọ̀rọ̀ sọ lọ́lọ́run sì fi rán bọ́bá lọ́mọ̀rọ̀ sọ lọ́dọ̀ ara rẹ̀ ọgbọ́n àní ààrùn ẹ̀ wọ́kọ́ lọ́run fi rán kò sì wá ní rí wọ́n lẹ̀ pọ̀ gbọ́njà ànábì lọ kọ́ wá rán ànábì ẹ̀ ń tọ́gbọ́n jùlọ rán wọn tó bá rí bẹ́ẹ̀ anabi ló wá ní kúlù bídí àti ńlọláàlà kúlù bídí àti ńlọláàlà àdìsọ yìí àwọn afáà ní kúlù tọ́wí yìí bí sí gàtìlì gbogbo ọ̀rọ̀ ló ti kó sínú gbogbo bídíà mọ́dà nǹkan mi lẹ́nu tẹ bá rí kankan da tẹ̀yin bá dà á lẹ̀ tẹ ẹ dọ̀gbé sànfàní fún yín àwa náà rí kankan da á dà á lẹ̀ ẹ̀sìn àní ẹ̀sìn gangan ó fi ra àní mọ̀mọ́. àwọn tí wọ́n dá sọ̀rọ̀ sí sunday lẹ̀ lójú wọn ó dá ní ó dá lójú wọn ṣé ó dẹ̀ lóòótọ́ ẹ wo yèèyàn ti lọ síbẹ̀ rẹ́gẹ́dẹ́ ẹ wo jẹ́ ń gbèsè ẹ̀wọ̀n jẹ́ ń pèsè ní àwọn nǹkan ńláńlá bí ká kọ́lé àyè ńlá fún ẹ̀sìn Islam kan nílẹ̀ rẹpẹtẹ kakọ yunifásitì kiri yóò ń gbalẹ̀ àwọn náà gbalẹ̀ gbogbo obìnrin wọn dára funfun wọn wọ jalamiya ọkùnrin náà ń jọ Sunday náà white white white white. ẹ wọ white ọkàn rẹ̀ ó mà ẹ bẹ́ẹ̀ yẹ white sókè ta ọkàn rẹ̀ ti mọ́ parí bẹ́yẹn. ok adẹ lọ èrò lọrẹ gẹdẹ pé pélé yóò dá báyìí èyí yóò dá báyìí njọ njọ tí ló ti tí ló ti nasfat mi nìyẹn nasfat mi nasfat NASFAT ndiamujala ndiamujala NASFAT nìyẹn eh. hmm. kàn pé àwọn afa kan wọn lè sọ pé eléyìí tún dá torí Ọlọ́run tí kì yóò dẹ̀ ti kógun yẹn lọ tán. Eh, yóò dá dáadáa lójú ń tọ̀hún yóò darin gelójó ń tọ̀ ọ́n nígbà tí ọba tí ọba bẹ́yìn yọ ah òun ti nà mọ̀ pé ẹni ọ́ dàdàkúdà alẹ̀ ìsàlẹ̀ ẹja nà mọ̀ wọ́n ètẹ́ ebi mọ̀ nǹkan bẹ̀rẹ̀ mòlúdì ń bọ́dà nabi nàbí ọ̀dà tí wọ́n rántí ànábì ń bẹ̀ èèyàn ah, mọ̀ yìí ẹ̀ mọ́mọ́dù àmọ́ ilé ọmọ máa ah, ń díwò. lájìrì ni a. tẹ̀lé àlá àmọ́ àmọ́ aláwọ̀ ya ọ̀bì tẹ̀lé àlá àmọ́ àmọ́. sallallahu alaihi wa sallama. sallallahu alaihi wa sallama. sallallahu alaihi wa sallama. ẹ ma tẹ ma ẹ ma tẹ ma. wàlàhùn sallallahu alaihi wa sallama ìdẹ́ ń wí tẹ́ ń dákọ̀ ànábì báyìí láàrin àjì kásálàjọ máa rin lẹ̀ àwọn bàbá yẹn jẹ́ wọ́n dá lẹ̀ ńgbà náà tí wọ́n ní pé kí wọ́n tọrọ àdìrànṣọ́sọ́ ànábì kí wọ́n sọ àwọn ẹwà tí bẹ́nu Islam wọ́n kà á Islam rí báyìí o rí báyìí o hàn àwọn èèyàn ó gbé imọ́ ni lọ ńgbà náà ẹ̀wọ̀n tí mo lè padà dà ibẹ̀ dé ọ ìmọ̀lídìí dè pàdé gbogbo àwọn sunna àwọn onísìnà wọ́n pàdé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. mọ́lúdì dìbì tí wọ́n gbé ń gbà yàwó àfà. kàn ẹ́ láyìírá ẹ̀ gbé ń gbà yàwó ìyàwó ara wọn ńgbà tẹ́ni ká bá ná owó pé àá ah, ah, èyàn ní náwó báyìí. ó di nítorí wá bí ẹ̀ mọ iye wà bàjẹ́ ńgbà tí ìsara ẹ̀sìn tẹ́lẹ̀ àwọn àfà ní ẹnìkan kan ò lè tún ẹ̀sìn ṣe pẹ̀lú nǹkan kankan àyàfi pẹ̀lú táwọn ẹni ìṣáájú lò tí wọ́n fi tún ṣe lẹ́yìn náà lọ. ẹ lè lomi ẹ padà sí bílẹ̀ lẹ́ẹ̀fi ní sọnà. wọ́n ní kò sí bídí àtọ́bóde ńbẹ̀ o wọ́n wá ní ọ̀rọ̀ kan wá ń bẹ́ẹ̀ tí wọ́n fi máa ń sẹ̀rí àwọn àkàrọ̀ náà àwọn afá wa ó ṣe náà kì lórí ẹ̀. ọ̀rọ̀ náà ni pé ńgbẹ́ ní gbogbo bídíà ní gbólóhùn kúlù bídíà tí dọ̀là là kó sínú. wọ́n ní bólú wọ́n ṣe wá jẹ́ tí amiru mumi nina Umar bin Khattab tó pàṣẹ pé ká máa kóra jọ kírun tàràwí inú àwẹ̀ tá a sì wá ń lò kí ló dé. tó ní ọbáyọmọ káàbì tàti tẹ̀mí mi dáàrí kọ́ máa lídìí àwọn èèyàn kọ́ máa jẹ́ ìmáàmù wọn. wàkàrẹ̀ náà sọ bada an ẹmtana nabi sallallahu alaihi wa sallam mi kọmọti kiyam ramadan bihin jama'atan sọru yakumuna afuradan hawrajulun ma asani hawrajulun ma isnaini umas badalik tọ́yẹ pé mbàdàbí ti pé ẹ má tarawih jama ló ti di pé àwọn èèyàn kálukú ní dátàláwí rẹ̀ kí tàbí ọkùnrin kan àtẹnìkan mọ́ àbọ̀kùnrin kan àtẹ̀yàn méjì kálukú ra dúmọ́lá sí ẹ̀yin èmi ọ̀mẹ́ nìkan mọ́ra àmọ́ kí tàláwí lọ ẹ̀yin náà méjì méjì mọ́ra ẹ̀yin mọ́ kìtì ibẹ̀ yẹn àná àná ẹ̀ta kọ́tù dó bẹ̀ wọ́n mọ́ kìtì wọn lọ amẹ́rin kọ́tù dóbi kan wọ́n mọ́ kìtì wọn lọ bí ń kí wọn sínú káwá dúró lẹ́yìn ìmáàmù kan oṣo kọ́mọ wa ka kuraani fún wa kọ́mọ wa tẹ̀lé ruku rẹ̀ kọ́mọ tẹ̀lé sujudu rẹ̀ anabi ni ẹ wọn alábì kìlá kọ̀kọ́ fáwọn èèyàn ó kìlá kejì fáwọn èèyàn ń gbọ́dọ̀ kẹta oníkálukú ẹ̀ lọ́mọ kí fúnra yín ẹ̀ má kì í yàn má wọ́n lè yùn kọ́. wọ́n lè yùn kọ́ dáwà ń kí nísìn wọ́n ní à kò lè ẹ̀ẹ́gbèsì wọ́n ní ṣebí ńgbà tí umoru tó padà wá dálẹ̀ padà tí anami fi lọ wọn kì í jẹ máa ma tí abakiri fi lọ wọn kì í jẹ máa ma ngbó náà kọ́kọ́ gba khilafa wọn kì í jẹ máa ngbọ̀kọ́ dẹ̀ kan lónìí ẹ̀ máa kì í jẹ máa padà ngbàtọ̀ wá dálẹ̀ yẹn ọwọ́ sọ̀rọ̀ kan ó ní nẹ́ẹ̀mà ti bídíà àdéhìí. nẹ́ẹ̀màtì bídíà àdé umaru ní bídíà ilé yìí máa ń dà láàrẹ̀ gbogbo rìwáyà ló gbà bá wọn lórí ọ̀rọ̀ tàràwì fasamaha bidiatan waasina alayha wọn ní umaru pé bídíà ó dẹ̀ wá yìí ó ní ni ó wá ní nẹ́ẹ̀màtì ó ní nẹ́ẹ̀màtì pé bídíà ilé dáa. láfi ní ká kíw ká kíw tí a bá fẹ́ mọ̀ a bá fẹ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn a fẹ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn bí ìbá ti yàn yàrá ẹsẹ̀ ń sẹ́ kò sí tó burú ń bẹ̀ àlè kí bá kàmá bá ìgbésí ayé wa lọ.